وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل الدلال في النار اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفيقوا فún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó tún ṣe àkójọpọ̀ wa ní rọrùn ní èní à ń bẹ̀ kó má fi ṣe ìbálẹ́jọ́ aburú fún wa ní gbàgbàǹjọ́ gbèdè alkiyama kó fi ṣe sábàbí oríire fún wa láyé ń bí àti ní gbàgbàǹjọ́ gbèdè alkiyama. Uh, àwọn ọ̀rọ̀ tí a ń tọ́lẹ̀ láti láti ṣe àlàyé síwájú wọn náà ni wípé ọmọ ẹ̀dẹ́ èèyàn àtàlẹ̀jànú wọ́n máa dúró nínú ewu ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àyàfi tí wọ́n bá dáhùn béèrè méjì àkọ́kọ́ nínú béèrè yìí ni wípé mada kuntum ta'budun kí lẹ gbélé ayé sìn lẹ́sìn kí lẹ sìn kí ìgbésí ayé yín tẹ lò tá a lẹ fi sìn ẹ̀sìn ọ̀dàlérí ìgbáralé ìwárànlọ́wọ́ ìsádi ìpa nǹkan láti fi wójú re ìjẹ́jẹ́. musulumi ìgbára lé nǹkan kan àfọ̀bá dọ́dọ̀ subhanahu wa ta'ala nìkan mùsùlùmí ìwárà lọ́wọ́ nǹkan kan ju ọba adẹ́dọ̀ nìkan náà lọ ẹ̀dá lè ní àwọn nǹkan táwọn wò wípé ó lè jẹ́ sábàbí but kò sí lọ́wọ́ rẹ̀ ọwọ́ ọba adẹ́dà lọ́wà ọ̀hún nìkan là á máa fara tì ní gbogbo wa tòró nìkan ní ọba tó jẹ́ pé tọ́ba fún ọ parí. tọ́ba ní kò sí kò sí tí ẹ̀dá lè ṣe sí táàbà jẹ́jẹ́ ọlọ́run nìkan là bá jẹ́jẹ́ àbá nǹkan kan múlẹ̀ yàtọ̀ sọ́lọ́run ọba gbogbo múlẹ̀ ìjẹ́jẹ́ ìgbáralé ìwárànlọ́wọ́ tí ìbá ṣe tu ọlọ́run ọba òfo ni láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ngàn kíámà gbogbo eléyìí ni ẹ̀sìn dálé lórí kìí ṣe wípé akínkírun nìkan la gbogbo bá a ṣe ṣe nǹkan yìí ta là ń fi ń ta là ń fi ń sùn ẹ nǹkan kan tá a bá ṣe tí è ṣe wípé ọlọ́run ọba la fi sùn yóò fa wàhálà fún yà ọlọ́run yà wà wàhálà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀dẹ́yìn àti àlùjànnú dáhùn òní wípé mada ajabtumul mursalin àwọn aránṣẹ́ tá a rán sí kí ni ẹ fi jẹ́ pé wọn. Allah subhanahu wa ta'ala ó wá pa ìdáhùn béèrè méjèèjì ó pa pọ̀ sínú gbólóhùn méjì péré kí ni gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa alihi wa sallam. tàkọ́kọ́ mada kuntum ta'budun kí ni ẹgbẹ́lé ayé yín sìn ẹ̀sìn wọlé ẹgbẹ́lé ayé yín ṣe tá a lẹ sìn láyé la ilaha illallah òun ó dáhùn béèrè yẹn ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ yanjú rẹ̀ ní tó kólé ké kò túmọ̀ sí pé kò sọ́ba kan àfọlọ́hún tó bá jẹ́ pé kò sọ́ba kan àfọlọ́hún ni la ilaha illallah ò dálé lórí ni gbogbo àwọn ogun tí àwọn tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlọ́m àtàwọn sáré báwọn kẹfìrí jà kò ní ṣẹlẹ̀ kò sí tó tó sìn ní àfọ̀bàdẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan míì yàtọ̀ sí ntí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó paláṣẹ kò sí àfi ntí ọba adẹ́dà paláṣẹ nìkan tó ń túmọ̀ sí pé. wọ́n fi ń lọ́lẹ̀ ní pé a gbà pé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ń bẹ òun lọ́ba gbogbo kèfèrí ga wọ́n gbà yàn ibi tọrọ ti wọ́ ni wípé òfin wa ń kọ́ lórí gbogbo lògbésí ayé wa ta ni ó ṣe ibi ti bẹ̀rẹ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó ìbọ́lọ́wọ́n ọba wórogún ló dáhùn tó jẹ́ pé kìí bí nǹkan kan jórí ibú lọ láyé ń bí àti ní gbangba ọjọ́ gbèndé alikiyama asmahullah wa sifati àwọn ọkọ̀ ọba adẹ́dàtọ́ rẹ wà àtàwọn àpèjúwe rẹ̀ tó mókè a gbọ́dọ̀ fi júwe nǹkan kan èyí tí ó takò ọpọlọ wa. a gbọ́dọ̀ gbà wípé ọpọlọ ẹ̀dá ó ní pẹ̀tẹ́sì àwọn nǹkan kan ń bẹ tó kọjá pẹ̀tẹ́sì ọpọlọ ẹ̀dá ẹ̀dá ọkàn juwọ́ jùsẹ̀ fún èyí pàtàkì ní gbogbo ìgbà èkejì ìdáhùn kejì bó o lẹ ṣe jẹ́ ìpè àwọn ànábì tọ́lọ́run bá wá sí i. ntí ó dáhùn rẹ̀ ó ní muhammad sallallahu alayhi wa sallam asalam ìgbà òjíṣẹ́ ńlá muhammad wa yóò bí wípé kíyàn gba gbogbo àwọn ànábì yòókù gbọ́ ẹni tí ò gbòjíṣẹ́ ńlá wa sallam gbọ́ kò ba bá adẹ́dà gbọ́ torí wípé ọba adẹ́dà ló ránṣẹ́ àwa sọ ojú ọ̀nà tí a gbà lo Qur'an tá a gbà tu tá a gbà gbọ́yé tá a gbà mú lò kó lè bá a ṣiṣẹ́ tọ́lọ́run ọba fẹ́ kó ṣe òní sunna àkọọ́lẹ̀ sunna òní ahadith tó ní ètò ní bá a ṣe gbé kalẹ̀ ẹni tó bá da hadith nù ọ̀dà sunna nù. No ẹni tó bá gba súnànù ó ti da Kùránì torí wípé àkójọpọ̀ hadith ló bí Quran. lágbájá ni mo wà ń bẹ̀ nígbà tí lágbájá gbọ́ pé mo sọ lágbájá sọ pé ńgbà tí òun wà níwájú òjíṣẹ́ náà sílá àṣálá ó ṣe bákan ńgbòóyá ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n fi tí wọ́n sọ̀kalẹ̀ fún gẹ́gẹ́ bí àpèjúwe wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám wọ́n ní bò ní máa ń dé fún ọ náà ó ní ọmọ ń wá báyìí gbà mí nǹkan wọn ó kì wọn kàn gbọ́ tí ń lo aago gbọngbọngbọngbọn gbogbo ẹ̀ wà á mú un káká Aisha rọdàlá ó lóun wà ń bẹ ǹjọ́ kan nígbà tí sọ̀kalẹ̀ fún un nínú òtútù ni ṣùgbọ́n oògùn tí ń jáde láàrọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àfi bí ìgbà tó jẹ́ pé inú ooru láwà ìgbà tó wá túlẹ̀ tán lọ́wọ́ wá ń ṣàlàyé lọ́wọ́ ń kà á ní gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe fìràn onígbà míì ọlọ́run ọba ó gbé màláìkà dìde wá ní àwọ̀ èèyàn yóò wá sọ fún un wípé máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí àkójọpọ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí òun ni Quran ta papọ̀ tí ì bá ṣe hadith tá a fi trace ẹ̀ àkọọ́lẹ̀ tá a fi trace ẹ̀ bọ́ọ̀lù àṣìfẹ́ trace ẹ̀ ló fi jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá ti sọ pé òun ti hadith dànù yọ yàpá sí súnà tí ó ń túmọ̀ sí wípé yóò kó sínú àwọn bìdà àwọn àṣìnà. tó jẹ́ pé kò ní fi gúnlẹ̀ ayọ̀ kọ́lọ́wọ́n yà wá yá bẹ́ẹ̀. àwọn ọmọ ya gbà ní ìmọ̀ràn wípé torí àìtí ìdí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ìbéèrè tí ẹnìkọ̀ọ̀kan wa bá ní ká kọ́kọ́ rẹ̀ àtìsínà ṣùgbọ́n síwájú yẹn ìbéèrè kan ti ṣáájú wípé. àwọn rí nǹkan bíi méjì tó ń ṣẹlẹ̀ tó ń fa gbogbo ìgbà tí a bá ti kírun jùmọ̀ àtàn tàbí ní irun a máa ń rí tí ọmọ àyà máa ń jáde síta pé ẹ ṣọ́ra o ẹ má ṣáájú ìmáàmù ṣe gbogbo ohun tó ẹ kó ẹ ṣe o ó wá pàkíyèsí sí pé n tó máa ń sábà fà ni wípé àwọn ìmáàmù míì táwọn ti use mọ́ wọ́n máa ń fa àwọn takbirati takbiratu intikaliya wọ́n máa ń fa àwọn gùn lọ ni àwọn wá rí i pé àwọn mọ́mí yòókù táwọn ń kírun lẹ́yìn wọn wọ́n kọ́kọ́ ṣe takbir kí wọ́n tó ṣe anything tí bá fẹ́ ṣe torí táwọn ti ń gbé bọ̀ọ̀bọ̀ tẹ́lẹ̀ àwọn wàá rò wípé bọ́ yóò ti ṣe ni tí ó jẹ́ pé kò ti ṣe masalan arìnbó mi tí wọ́n bá fẹ́ tí màmú bá ṣe kiraat fẹ́ lọ sí ruku yóò ṣe Allahu akbar barun yóò lè gúnlẹ̀ sí ruku yóò bẹ̀rẹ̀ rẹ̀ látòòró yóò fi gúnlẹ̀ sí ruku tí yóò bá dẹ̀ tún dìde náà sami Allahu liman hamida bí ó ṣe ṣe nù tí wọ́n bá lọ sí sọ́jídà náà Allahu akbar bí ó ṣe ṣe nìyẹn àwọn wá rí wípé nínú àwọn àìmọ̀ míì pàápàá jùlọ àwọn táwọn ń bá pàdé ń bí òun ti ṣe tẹ̀gbìrù yẹn Allahu akbar kí wọ́n tó lọ. sami Allahu liman hamida Allahumma rabbana wa lakal Allahu akbar kí a tó lọ sí sajda tí àwọn fi ń gbé kinní fúnra wọn ni kinní tí ó jẹ́ àkóyọ ń bẹ làṣẹ hadith tó wá tó fẹsẹ̀ múlẹ̀ ni pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹ̀gbà wa wá pé kábàárà thumma raka'a thumma ló Kabara, gbàtó kí to ka súrà tán kábàrà ó ṣe tàkbírì ńgbò ó ṣe tàkbírì tán súnmà lẹ́yìn rẹ̀ lọ́wọ́ àlọ́ sí o ìgbà tó fẹ́ dìde náà ó ṣe tẹ̀símì ó wá dìde ó wá ṣe rabbana wa lakal hamd ó ń bọ̀ fẹ́ lọ sí sájdà kábàrà ó ṣe tàkbírì thumma raka'a tó ṣe sallallahu alayhi wa alihi wa sallam àwọn àṣìgbọ́yé kan wá ṣẹlẹ̀ pé ó wà nínú sahih imaamu bukhari rahimahullah mutawasiya wípé ẹgbà wa tó wá sọ yìí pé ó ṣe takbir hina yarka hina nígbà tí ó ń ṣe tó fẹ́ lọ rùkú ó ṣe takbir naam ìyẹn ò tí ì mú kúrò wípé ó ṣe é kó tó lọ ní hafiz bin hajar al-asqalani rahimahullah rahmatan wasi'a ló sọ pé àwọn tí wọ́n tu wípé hínà yẹn torí pé kò sí bá a ṣe lè gbọ́ Bukhari yé àfi kí ni àti tá a bá lọ sínú fatihi gẹ́gẹ́ bí baba sọ́lẹ̀ ibn Uthaymin ṣe sọ pé la hijra ba'da al-fath èyàn ò lè lọ bòmí lè wálàyé Bukhari má lẹ́yìn Fathul Bari náà ó ní hínà òun ò túmọ̀ sí wípé ó fà lọ torí gbogbo àwọn ẹ̀rí tó tọ́ka táwọn sàbí dé lò tó jẹ́ ẹni tó wá tí Sayyidina Abu Hurairah radiyallahu anhu gbà wá àti Sayyidina Abdullahi ibn Umar ó ní wípé wọ́n ṣe takbir kí wọ́n tó lọ ó wá bí nǹkan míì ni wípé àwọn tí wọn ò rí imam tàbí tí wọn ò rí ẹnìkankan nínú àwọn tí wọ́n ń kírun báwo ni wọ́n ṣe fẹ́ ṣe làṣẹ nítòjíṣẹ́ lọ́sọ̀lá ni wípé àwọn tí wọ́n lẹ́sìn tí wọ́n mòye tí wọ́n jẹ́ àgbàánú ẹ̀sìn àìdè ìjágbàánú ẹ̀sìn àyàfi pẹ̀lú kíni pẹ̀lú mà àwọn ni kí wọ́n tò lẹ́yìn mi liyeliyeni olùlẹ̀ ahlami minkum wa nuha àwọn yìí ni kí wọ́n tò ní ẹ̀yìn mi àwọn yìí ni ẹni tó wà lẹ́yìn yòókù ọmọ wò tí wọ́n ó fi máa ṣe gbogbo tí wọ́n ń ṣe dájúdájú àwọn yìí wọn ò ní ṣe tí ìmáàmù ò tí ì ṣe torí tí ó ṣe wá ní sọ yìí muslim àwọn sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá wọn ni àyí tí ẹ̀ mì kúò lórí ìdúró láti rùkú lọ sí sájídà àfìgbà tá a bá tó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá bá ti forí kanlẹ̀ tán kìí ṣe pé ká bá a lọ tàbí dépò pàtì ẹ̀ wá ṣáájú ẹ̀ àwọn tí wọ́n bá ti wà níwájú lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú àwọn sábẹ́ wọ́n máa ṣọ́ bí wọ́n ṣe ń fi dojúkọ ibi tí wọ́n forí kàn wọ́n máa fòye ṣọ́ ìṣesí rẹ̀ nígbà tó bá ṣe lọ sí sájídà tán làwọn ṣẹ̀ tó bẹ̀rẹ̀ pa wọn lọ sí rúkú dájúdájú ẹni tí ń bẹ lẹ́yìn àtẹni tó tún tẹ̀lé wọn tó tún tẹ̀lé wọn tí wọ́n máa wò ní pé òkèé nígbà táwọn tí wọ́n ń bẹ lẹ́yìn tí wọ́n ń bẹ wájú wa tí wọ́n ti ṣiṣẹ́ yìí àwọn làwọ́ máa ṣe kí ni tẹ̀lé ṣé ẹni tí ò wá rí máa mú kò jò nínú sáfù ṣé ó lè ó lè tẹ̀lé ìmáàmù masalan káwọn yẹn wà nù lé nísìn kọjá pé ohun ìmáàmù ni wọ́n ń gbọ́ ha ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ lọ́dọ̀ àwọn afa ṣó tiẹ̀ níhùn ṣó níhùn bìkọ́ kí ni ozuru tó ní tí ò fi wá jọyìn sáfù nínú mọ́ṣáláṣí ló fi jẹ́ pé àwọn tí wọ́n bá gbẹ̀yìn dé necessity masjid wọn bí ni wípé kò sí bí àwọn tí wọ́n wà lókè wọ́n ṣe lè máa rí movement imam èyí tó dáa jù ní wípé ká ní opportunity káwọn tí wọ́n wà lókè máa rí gbogbo movement imam bóyá tá a ṣe Abu Mutmain bí ṣe visual kìíní kan láàgbé lọ sókè ni tí wọn ò fi bí irun bá ń ṣe ń ṣẹlẹ̀ káwọn tí wọ́n lókè kìíní mọ̀ pé at least ká máa rí ìmáàmù pé ìmáàmù ni ìmáàmù wa tá à ń tẹ̀lé ni èyí wọn ó wà pàtàkì àjẹ́bẹ̀ other places ń táàrí ni wípé àlàfo wà tí wọ́n máa rí movement bí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí masalan abdulaziz foundation opportunity yẹn wà bẹ and uh, mo rò pé gbẹdá náà nǹkan kan máa wà bẹ and some other places new mosque tó wà ní GRA náà wà bẹ tó jẹ́ pé a máa rí ìmáàmù àtàwátàwà lókè àtàwátàwà ansálẹ̀ a máa follow nítorí pé torí òun là ń follow necessity wípé à ń fọ́lọ̀ àwọn tí wọ́n wà lẹ́yìn ìmáàmù gbọ̀ngbọ̀ngbọ̀n torí wípé èrò ti pọ̀ ni làṣẹ́k èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú sunna òní kó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam yóò ṣe takbir gbọ́ bá ṣe tán ni ó ṣe tó ṣe haraka yẹn gangan kì í ṣe wípé yóò fà á gùn ọkẹ́ mọ́tàlá ní àd afẹ́ dìde láti sájídà àárín ìṣèjọ́ sẹ́tìlì ìṣèjọba kí lá áàṣ dáadáa bí irú tiwa báyìí ẹ mọ̀ pé ẹ̀yin ọmọ pòfolo lójú ọ̀nà ni náà tí ó ṣe náà ni tí í ṣe ni wípé tí ọba dìde báyìí Allahu Akbar hàgà wọ̀ ntí ó wà recorded nù torí tọ́ba ti di wípé fọyìdà tẹnuzàtún fi ṣẹ́yìn farduhu ila Allah wa rasul tọ́ba ti di wípé ah, àríyànjiyàn fẹ́ wá lórí nǹkan kan. báwo ló ṣe wà nínú àkọọ́lẹ̀ ìlàlọ́ check kí ọba adéda subhanahu wa ta'ala kó jẹ́ kí agbọ́yé kó dẹ̀ fún wa ní ìmọ́lẹ̀ àgbọ́yé rẹ̀. nà. nà àwọn tí a wá olórí hip. lórí ọ̀dọ̀. sọ̀rọ̀ tẹ̀ tí wàá náà mọ́ sí wọn sí. ìkà ìkà ni wọ́n ń pè. nítorí tún gbà lérò ní wípé wọ́n á jókòó báyìí àbí na sunel, òjíṣẹ́ lọ́sílàsì aha ní ìjókòó à ìjókòó ẹlẹ́ ìjókòó láàrin sùjú sájídà méjèèjì ọlọ́sọ̀ sájídà àkọ́kọ́ sọmọ pé kó o tó lọ sí sájídà ẹlẹ́ẹ̀kejì masala sájídà alákọ̀ọ́kọ́ ni torí ọmọ ń pa orúnkún rẹ̀ méjèèjì pọ̀ apa orúnkún yìí wájú ni ọ wà wọ́n máa ń pa orúnkún rẹ̀ méjèèjì pọ̀ á rẹ̀ pa eléyìí náà méjèèjì ẹsẹ̀ méjèèjì báyìí ó máa ń sùn a ṣe sájúdà níṣe tó jẹ́ pé àbí ọlá àpọ́nlé rẹ̀ àwọn sàbẹ̀ ní a máa rí funfun funfun rẹ̀ báyìí kí yẹn tó possible èyàn stretch there. báyìí so a lọ sájúdà alákọ̀ọ́kọ́ ká tó lọ sájúdà alẹ́ kejì a jókòó. ìjókòó yẹn ilé. ìkọ́ a ah, sunna ni sáyidà kò ṣe báyìí tàbí kò ṣe báyìí èyí tó ò lè ṣe tí ìṣe súnà ò ní kó ṣe báyìí ìṣe báyìí ìjókòó tẹ̀sẹ̀hùdù ẹlẹ́ẹ̀kejì ni tó ń túmọ̀ sí wípé tó bá jẹ́ pé ìrun onítẹ̀sẹ̀hùdù kan ni bíi ìrun kásùrù tàbí ìrun ṣubú nìkan báyìí láṣìjọ báyìí láṣejò kò ní jẹ́ báyìí tawarrukun kí èèyàn fi ẹ̀gbẹ́ ìdí lápá àlàáfíà kó fi jókòó kó wá mú ẹsẹ̀ àlàáfíà rẹ̀ kó fi sábẹ́ kó wá mú ẹsẹ̀ ọ̀tún rẹ̀ kó ṣe ìnsáàbù rẹ̀ kó fèsì kíbla tàbí kó ṣe báyìí tí ò bá ní rọrùn kó ṣe báyìí tó lè ṣe báyìí lè ṣe báyìí kí sàmù pé eléyìí náà ó máa fèsì kíbla náà ni. tó bá jẹ́ pé tẹ̀síáwùdù méjì nìyẹn ṣùgbọ́n tó bá yẹ pé tẹ̀síáwùdù kan ni ìjókòó báyìí náà lájókòó àní fìdí kan sínú rẹ̀ ni normally tá à ń bá ń kírun tá a bá wà lóòrò tá a bá ń lọ sọ́jà tàbí anything tá à ń ṣe ibi tí a fi orí kan yẹn ni wọ́n fẹ́ ká máa ṣọ́ but tá a bá ti jókòó pa àfẹ́ ṣe tẹ̀sẹ̀hood ìka tá à ń ìka tẹ̀sẹ̀hood yẹn la wò sọ́nà ni pé ìka tẹ̀sẹ̀hood yẹn la wò kì í ṣe eh, kì í ṣe báyìí tọ́pọ̀ wa mọ̀ sí tàbí wá la a kà máa mú bọ̀ díẹ̀ díẹ̀ ni díẹ̀ díẹ̀ ni tahrik olùjíṣẹ́ lọ́sọ̀lá àsìláàmù fi sọ pé mímú díẹ̀ díẹ̀ ń o ká má fojú di o la iya ashaddu ala shaitan min al-hadid ó nípa ní kíkó bo àṣetán ó dẹ̀ ń dùn ún ju wípé ká yọ irin tì lọ sallallahu alayhi wa so gbogbo eléyìí la fi sọ́kàn a máa ṣe lórí wọn ó fi jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ gbogbo tí ó múvù èyàn tí ó purify èyàn Allah subhanahu wa ta'ala ó kó sí inú ọ̀run concentration kọ́ ọmọ òbí tó fẹ́ kí tó ti fi but tó bá ń kírun lẹ́yìn imam òye rẹ yọ máa follow imam níbi kìrá rẹ̀ pàápàá tó bá ń ka kìrá sókè tí ò bá ka kìrá sókè ìwọ gan wà á máa ka tiẹ̀ tó o bá ka fatia tán wà á fi súra mi lé tí ò fi ní dúó lásán tí ṣètánì ò fi ní máa kóró ìròyìn sí ọ lọ́kàn tó bá ti ṣe ẹni act tá ìwọ náà ó ṣe. bá support sapọ kó tó sapọ àlàáfíà tí ó bá lè ṣe lè kó fẹ̀yìn lélẹ̀ tí ó bá wà lè ṣe gbogbo ilé kó fòye kì tàbí tó bá jẹ́ pé ibì kan ṣoṣo tó lè múùfù nínú ara rẹ̀ ni kó máa fi léyìí ṣe ìṣàrà òró ni òkú ni sájúdà ni kó máa ṣe bẹ́ẹ̀ tí ó bá lè ṣe gbogbo ilé kó máa fòye kì kò sípò kan téèyàn wà tí òye bá ṣe wà o ọlọ́run ò fi rún gun anybody ah, wọ́n wà lójú ogun ta ni wọ́n ń jagun fún Allah subhanahu wa ta'ala pé kò sọ pé yín máa sọ yín ẹ máa jagun lọ ẹ máa kírun ó ní rárá pín wọn sí méjì káwọn kan máa sọ yín káwọn kan máa kírun tọ́lá àwọn akẹfẹ̀rí ń retí wípé ìyẹn àsìkò òun yín ṣe bọ́fẹ̀ẹ́ tó ná tẹ́ ẹ bá ń kírun kí wọ́n wá dàbò ọlọ́run bá wá sọ pé àwa mọ̀ wọn àwa dẹ̀ rí gbogbo ẹ̀ tó o bá ti wá kírun rákà kan fẹ́nìkan àwọn kan káwọn yìí wọ́n tún gbapò lọ́wọ́ àwọn yòókù torí ìrun ogun ó pa nǹkan méjì pọ̀ ó pa káwùf pọ̀ ó àjò pọ̀ pé ìrun tó bá ti di pé ìrìn àjò á dínkù ni ok ó gba ó tún pa káwùf pọ̀ ìyún páyà tó bá ti di pé ìpayàdé báyìí àrùkánù ò sí ń bẹ̀ mọ́ gbogbo bó bá ṣe ṣe mú wa ni torí ń gbà míì situation lè dà dé ìrúdàrú àti nírìn àjò ṣùgbọ́n ìlú ọ̀fararọ olúkálukú ń sá lọ ọdẹ wà nínú àlùwàlà bọ́n bá fi ń sá lọ náà Allahu Akbar sèmi aláwọ̀ náà mi Allahu Akbar wọn á ṣe kámọ̀ bí ẹ̀ lọ kó fi jẹ́ pé tó di pé ọlọ́jọ́ dé wọn ò ní pè ọ́ wá rojọ́ lórí ìrùn kìlẹ̀rẹ́ yìí túmọ̀ sí wọn gbogbo ọgbà ọkàn wa wà lọ́dọ̀ rẹ̀ àní ṣe ti irun ọlọ́run fi bùyàn tó yè bá ti wà ló fi jẹ́ pé tí ó bá sí omi kò sí iyẹ̀pẹ̀ wà bí ó bá sí iyẹ̀pẹ̀ dust wà pé ọ̀wà bọ́ńbẹ̀ kò sí ọlọ́run fún anybody òjíṣẹ́ náà sọlá àṣọlá ọwọ́ rẹ̀ tọ́wọ́ pé bá ti ṣàlọ́ aládọ́mà yóò dákú ni tọ́ba ti dákú tọ́ba tún ti tají padà ẹ̀dí kírun láì kírun ìwọ́n náà là ń dóde ó ṣàlọ́ aládọ́mà ó tún dákú ó ṣe bẹ́ẹ̀ mẹ́rin mẹ́ta mẹ́rin kó tó di wípé ọwọ́ a lè ṣe yókù níjókòó so ló fi jẹ́ tí ìmáàmù bá ti wà níjókòó àwọn náà ó jókòó pẹ̀lú rẹ̀ àlàwọ̀ ráàjì ìkọlù ilẹ̀ ọ̀dàmọ́ tó bá ti jókòó àwa náà jókòó pẹ̀lú rẹ̀ ni àbá ìmáàmù lọ ṣáájú àwa jẹ́ ara tí wá yàgbọ̀ tó rẹ̀ o tọ̀ á tẹ̀lé bẹ́ẹ̀ náà ọlọ́run náà. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh asalaamualeykum ya sekan kẹfíyà sujud náà mo fẹ́ kẹ́ bá ṣàlàyé àti ọ̀rọ̀ àwọn sálàfù yìí pé tó jíṣẹ́ ńlá bá ṣe tó bá wà ń sájúdà àwọn máa ń kàánú ẹ̀ ọ̀hún tó jọ bẹ́ẹ̀ sá ni ìmọ̀ bóyá bí ọ̀rọ̀ ń sọ. òró rẹ̀ náà bẹ́ẹ̀ náà inṣàlá náà ẹ̀ dúró náà ok sáwọn ìfọ̀n àtúlọ̀. ìyẹn ló lẹ́rẹ̀ máa ń kí eh, eh. ìkírun ni ìyẹn náà máa ń kí ana jẹ́ sọmọ ní kàkà yẹn náà tààrí dùn mú. ẹnìkan mú ẹ̀rí wá pé imam malik lọ́wọ́ ọ̀la pé ó ní mọ̀kúrò ní kí aṣọ́wọ́ bá ìta bá ń kírun. eléyìí tí àwa dẹ́ka nípa anamsa islam ó ní ìjọ àwọn ànábì àwọn máa ń ṣe báyìí kírun ni afẹ́kẹ́ mú wá. imam malik ọ̀dáwọ́lẹ̀ kírun rí tẹ̀ jáde láyé. náà. ara wa. Studenti rẹ̀ ló gba rìwáyà wípé a lè dáwọ́ lẹ̀ wá Ibn Qasim. so òun ni ó ṣe bí ẹni tó gba ìmọ̀ ń wá sí area wa bí tó fà ní but kì í ṣe wípé Imam Malik ó dáwọ́ lẹ̀ kí n rí ọ wà nínú fiqh sunna ti Sheikh Said Sadiq rahimahullah rahmatulahi wípé Imam Malik kò dáwọ́ lẹ̀ kí n rí. asàlàyé fún mi ṣùgbọ́n kò ó ní pé according to him he is a strict adherent of Imam Malik and I said what I've read is, not, like this. he is not a follower of Imam Malik. Now, after all Imam Malik has never said anyone should follow him. No. what he said was why hack what's wrong with you I'm a human being I can make mistakes What you should follow is the authentic tradition of the Prophet Yes. So a strict adherent of Imam Malik must be a strict adherent of hadith, hadith and sunnah of the Prophet No. Okay, one of these, one of the scholars went to him that Imam, I observe that you don't have recognition for taqlil barajim when you are performing ablution that you put your hand in between your fingers. He said, Yes, do you have any textual evidence that points to that? That scholar say, from so so so, he has related that he had so so so, that so so so said that so so, and he brought it to the Prophet sallallahu What was the reaction of Imam Malik? He said, it's not. Dhahab. This is a golden chain of transmission. That is, this is authentic. From what you have brought to me now, this is authentic. From there on, Imam Malik started it. That is Malik. He is not, he, he is a Jabal. He is, he is a mountain. When it is a Trojan, when it comes to your obedience to Sunnah, he is a strict adherent to Sunnah. So much so that when he holds a position, Scholars don't say Imam Malik or people act contrary to position of Malik. They say hey, eh, Imam Malik had uh, that. They won't say that uh, Imam Malik had contrary to the position of others because بلغ معه كلتين لا تحمل الأبد you know he is overflowing with knowledge of the sunnah. So you don't say that uh, uh, he had contrary to people. Who are those people? Who are those people? So people, people who only had contrary. Have, no, they, they, they have a difference of opinion from what he holds. Okay. So it's always like a standard. He's a standard. That is it because he lived in Medina. That is where the Prophet sallallahu alaihi wasallam lived. This, that is why Sayyidina Abu Bakr lived Umar and Uthman. Sheikh al-Islam Ibn Taymiyyah, when it comes to the issues of mu'amalat, marriages, business transactions, divorce, all issues of mu'amala, he said, no one has a say except what Malik said. That was said. No, you know, but nevertheless, is not Muhammad. No. Yes. So he, may, he said, I can make mistake. I'm a human being. If I make a mistake and you see authentic hadith, which is contrary to my position, drop my position and follow the sunnah. That's what he said. So he is a strict observance of sunnah. He is not a mazhabite. No. Uh, right. Now, now, òru òjíṣẹ́ lásìlá àlàsílà tó bá kírun lóru tó bá jẹ́ àṣùbà àti zuhur irun rẹ̀ máa ń gùn débi wípé bàkíà sí mọ́ṣáláṣí òjíṣẹ́ lásìlá àlàsílà ó tó ibi sí títì ó tó ibi sí títì wọ́n ní tó bá wà ní rákà àkọ́kọ́ èèyàn lọ sí bàkíà yọ yóò dẹ̀ ìbá lórí raka àkọ́kọ́ yìí wọ́n máa ń fagùn kì í dẹ̀ kà báwa ṣe ń ka yẹn alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin tí wàá yá fún tòjíṣẹ́ náà sílára sí wọ́n ní tó ń bá ń ka Qur'an èèyàn fẹ́ lè máa ka harafi kọ̀ọ̀kan tí wọ́ọ̀dù kọ̀ọ̀kan tó bá dé lórí alihamdulilayi rabbil. العالمين يطف مديه الرحمن الرحيم يطف مديه ìṣe ka gbogbo ẹ̀ ni ló fi jẹ́ pé àwọn sàábí mi sọ pé ẹ̀yìn rẹ̀ làwọn ti há súra mi so tó bá fagun bá wọn òrùkù rẹ̀ náà máa ń gùn bẹ́ẹ̀ tó bá dìde ní rùkù ó máa ń gùn bẹ́ẹ̀ náà.

ó dìpẹ́ǹdì lórí bí jàmá mọ́ṣáláṣí ṣe rí tí yàn bá rí pé jàmá nu mọ́ṣáláṣí arúgbó wà ń bẹ̀ àwọn tí wọ́n sáré wá kírun wọ́n wà ń bẹ̀ àwọn tó jẹ́ pé ẹnu iṣẹ́ ni wọ́n ti sáré ṣíwọ́ pé hmm, káwọn mú ìwọ̀ yẹn kúò káwọn tó tún padà sí i òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́là ń fẹ́ kí ìmáàmù ọ̀ kó nótìsì irú gbogbo eléyìí kí ni ó ṣe kó kí ni wọ́n tún wọ́n sí tí ara òfin ní ní àwọn tí wọ́n wá ṣe tọ́lọ́hún kọ́mọ́ bí ìgbà tó yẹ pé èèyàn fẹ́ músẹ́ eré sún wọn ṣe òjíṣẹ́ náà sàrà sálàm recommend bẹ́ẹ̀ ló fi jẹ́ pé Sayyidina Mu'az bin Jabal radiyallahu anhu tó bá ti kírun lẹ́yìn òjíṣẹ́ náà sàrà sálàm tán yóò padà wá sí ilé ládùúgbò mọ́ṣáláṣí àdúgbò rẹ̀ yóò wá máa lead wọn ní wọ́n wá máa ń fagùn ọ̀kan nínú àwọn àgbàlagbà tó wà nùsàfù bó ṣe já àwọn lẹ́yìn Sayyidina Mu'az radiyallahu anhu ọba lọ kìtì ẹ̀ ah, èwo lè lè ṣe ó tó kìtì ká ó tún lọ fẹ́ ó tún lọ síwájú òjíṣẹ́ náà sàásánà láti lọ fẹjọ́ Sayyidina Mu'az wọ́n jọ pàdé ńbẹ̀ ó sọ gbogbo ń tó ṣẹlẹ̀ ó ní nígbà tó bá jàǹfààní àti kírun lẹ́yìn rẹ̀ tán yóò wá máa fara ní wá nílé yóò wá máa fagún pẹ̀lú wa kí ló jíṣẹ́ náà sàn sàn sọ ó ní afatana anta ya máa máa ọfẹ́ músẹ́ rẹ sú àwọn èèyàn ṣe ni sọmọ pé tó wọn bá ti ń kírun àwọn tí wọ́n ní bùkátà pọ̀ lẹ́yìn rẹ̀ àtàwọn tọ́rẹ̀ àtàwọn ogbó tọ́ ọ bá ń ti ń ṣáájú àwọn èèyàn kírun wọ́n á yan súrà fún tí ó máa lò tí òfin ní múnira wa ó ní sẹ́bi sún àbàbí kẹ́lẹ́ àdá wọ́n ṣe ń sọ wọ́n duhaha wọ́n léèlì ìdá yaghsha wọ́n duha wọ́n léèlì ìdá saja àti alam nashra ó ní àwọn tí kò máa lò nù tí ó wà níwọ̀ntúnwọ̀nsì kára má bàa ní àwọn tí wọ́n ń tẹ̀lé tó o máa ń dá kí fúnra rẹ o wọ́n bá wo òfin bákàrà kí bákàrà ìyẹn gbọ́dọ̀ tẹkinọ́tì yẹn. so ní ẹ̀ṣẹ̀ máa ṣe níwọ̀ntúnwọ̀nsì ni tí òfin ní jẹ́ wípé ara ni àwọn tori torí wípé ara ìjura ètò ẹni tó jẹ́ tọ́lẹ̀bẹ̀lẹ̀ elim òun ráàyè gbogbo rẹ̀ ara tí ń ṣiṣẹ́ lélẹ́rí náà ni ẹni tó jẹ́ pé ó ń wá àwọn ọ̀nà bùkátà míì ó dẹ̀ ní kó wọn wá sáré àkọsílẹ̀ Um, àlàyé tí mo <laughs> afọ̀n àyà ṣe. ni pé bí a ti máa ṣe gangan ni mo gbà lérò sí. ìyẹn sọ́jídà gangan bá ṣe lọ. ó máa ń pa ìtàn méjèèjì pọ̀ á dẹ̀ pa ẹsẹ̀ méjèèjì pọ̀ lẹ́yìn báyìí. Come and stretch Allah wọ́n á dada, abíyá rẹ̀ stretch dada, Allah but gbogbo ẹ̀ kìí fara ní anybody torí pé ká má fara nira wa jù àwọn afáwọn àwọn ọ̀ràbà mu ní ìwọ̀ntúnwọ̀nsì àwa rò pé ìwọ̀ntúnwọ̀nsì yẹn ni ọ parí sí àrí nínú àwọn àwọn bàbá wa sábì <laughs> ismail rubikala ala àti tó jọ ọmọ báwọn ni wọn máa fi ń kí tàràwí ọ wà lọ sí haram last ten days wọ́n lọ fẹ́ lọ ṣe itikaf <laughs> wọ́n ṣe gbèrú dúró báyìí àwọn eléyìí ò ní sẹ́ sẹ́rùn nìkan lèyìn àwọn akínú sàlámù alẹ́kùn sàlámù alẹ́kùn ọba bọ́sẹ̀gbẹ̀rẹ̀ ọba kìtì ẹ̀ lọ́ba jáde torí pé tí ìwọ̀ntúnwọ̀nsí ti bíyùn kó ó ti rò yí pé fáínà nu kì í rẹ̀ ṣe fáínà mọ́ṣáláṣí sáwọn ọ̀dọ́ wà definitely wọ́n fẹ́ demonstrate yí pé yes opportunity ni kógbó tó dé ká tá a bá ń pamúṣẹ̀ sí kínní ìdáadáa ìgbà wo la fẹ́ ń pamúṣẹ̀ sí tó ti yẹ báyìí nísìnyí òbí jẹ́ pé bá a bóyá Maiduguri bóyá Zaria uh, Abuja and eh, pẹ̀lú gbọ́nà ọba around the one billion nisin you know ká fà á kó wájú rẹ̀ láwà pẹ̀lú gbogbo wàhálà yìí ó náà ní nǹkan kan tó kùtà nínú tá a lè fi wójú rẹ̀ rẹ̀ kọ́nà ọba mọ́sá jẹ́ ká rójú rẹ̀ rẹ̀ láyé ń bẹ̀rẹ̀ àti gan eh, so bó ṣe wà ní wọ́n tàn sí wọ́n láwọn àdùn. Now, now, Abu Anas. Wa alaikum assalam tala. Ta sofi patapata. Now. Now. Assalamualaikum ya Sheikh. Alaikum salam tala. Ìbéèrè mi méjì ni but addition látọ̀dọ̀ ọmọ ìyá kan tó ní pé kí n bá wọn béèrè. Àkọ́kọ́ ìbéèrè mi ni pé èèyàn tó máa ń sábà máa ń kírun pẹ̀lú àwọn alìsùnà tó lè ṣe pé ó ní àwọn ọmọ ọkùnrin tó yẹ pé wọ́n jọ máa ń lọ kírun wọ́n á màkàrà wọ́n tètè lọ sí mọ́ọ̀sì lọ kí pẹ̀lú jẹ̀má alìsùnà tí wọ́n máa ń kírun and then àwọn alì tẹ̀ríkà tí wọ́n wà nítòsí wọn ṣé wọ́n lè lọ join wọn ni àbí kí wọ́n dá kí wọ́n kí nù. rárá wọ́n join wọn as-salatu khayrul mawdi'i kò sí ń tọ́ dàbí irun imam bukhari rahimahullah rahmatan wasi'a ó ní chapter ní irun kíkí lẹ́yìn ní bidia asan ma yuqal fihi annahu bidiyun nta a lè sọ náà nípa wọn ni ẹni bidia ni wọn àbí bẹ́ẹ̀ kọ́ ó mú wá irun kíkí lẹ́yìn ní bidia àwọn tí wọ́n yapa tí wọ́n ṣe Sayyidina Osman mọ́lé ní bídíà ni wọ́n láṣẹ wọ́n lọ bí Sayyidina Osman léèrè Sayyidina Osman wọ́n lọ bí léèrè wọ́n ní irun ti tó ìwọ́dà láàmọ̀ ní ìmáàmù wa ó ní rárá ẹ kírun lẹ́yìn wọn ẹ kírun lẹ́yìn wọn bídíà wọn wá pẹ̀lú wọn pọ̀tọ̀rọ̀ ọ̀run yìí ọ̀pá wa pọ̀ irun yìí sì pa wá pọ̀ àwọn kan tó pa wá pọ̀ á jọ jókòó pẹ̀lú rẹ̀ a dùn olórí tiwa tó ti yé báyìí nísìnyí kì ṣe wípé àwàdà látara bẹ́ẹ̀ láti máa láti máa pera wa sí àwọn àkíyèsí tí òfin ní jẹ́ pé àtúwọ̀ wa pinra wa ká yẹlẹyẹlẹ àdádálẹ̀ àdádálẹ̀ dà àdádálẹ̀ so kí a máa kírun nù lé kí a kírun nù ní ti but kí n kọ́kọ́ béèrè ti bọ́dà náà ó ní ìyẹn tó bá lè ṣe àlọ́ọ̀lá tó bá lè lè ṣe tẹ́yà náà ọ̀nà wo ló fẹ́ gbà ló dẹ̀ fẹ́ kí n báwo. kí ló ṣe lana ada sọ alikiyali. well mi mọ maybe you can. aleykum salaam wa rahmatulahi. absantala. tó bá yẹ pé ìnira tó mú yẹn bóyá àìsàn tó sí yẹn kò àìsàn yẹn kò lè gbéra bọ̀ ó dẹ̀ fẹ́ sí tọ́lọ́wọ́n ọba. kéde kó fẹ́ ṣe kò ní ó fẹ́ kí òun fún ọlọ́wọ́n ọba. kò ní choice eh. so kò lè gbéra rí bò. pé kò lè dìde láti ṣàlùwàlà kò lè kò lóye kò dẹ̀ ó lóye ó lóye. wọ́n lè ṣàlùwàlà fún. wọ́n lè ṣàlùwàlà fún. àwọn tí wọ́n máa bẹ̀ kán ṣàlùwàlà fún. Naam, ya Naam. Eh, question ni. Naam. Naam. Fadhali question mi èkejì ni mo ní ọ̀rẹ́ kan and mo wá gbọ́n níbì kan ni question tí mo ń try láti béèrè lọ́jọ́.